إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواج على àwọn ahadith tó wà nínú ìwé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid ti ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde <clears throat> inshallah lónìí hadith ẹlẹ́kẹtàléní àádọ́rin hadith number seventy òun lágbèyẹ̀wò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ báyìí wípé laisa minna man lam yarham saghirana wa lam ya'rif sharafa kabirana lẹ́ẹ̀kan sí laisa minna man lam yarham saghirana wa lam ya'rif sharafa kabirana òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé laisa minna kìí ṣara wa o man ẹni yòówù tó bá ṣe wípé lam yarham sagirana kìí ṣàánú àwọn ọmọ kéékèèké inú wa walam ya'rif sharafa kabirana bẹ́ẹ̀ sì ni kò pọ́n àwọn àgbà wa lẹ́ẹ̀kan sí laisa minna kìí ṣe ara wa o man lam yarham saghirana ẹni tí ò bá ṣàánú àwọn ọmọ kéékèèké wa wa lam ya'rif sharafa kabirana tí ó sì pọ́n àwọn àgbààgbà wa lé àdìsí yẹn wà nù jami trimidi àdìsí one nine two zero ọlọ́run kò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ tí a bá wo àdìsí dáadáa ìjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa kọ́ wa ní ẹ̀kọ́ kan àbí àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọnìyàn ó ní ìláàánú àwọn ọmọ kéékèèké àti ìmọ̀ bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà eléyìí ṣe pàtàkì gan-an fún àwa mùsùlùmí ká gbọ́yé ní àwùjọ wa alákọ̀ọ́kọ́ ànábì ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ṣàánú ọmọ kéékèèké ẹ rí i pé àwọn ọmọdé láìsí àní àní àdámọ́ ọmọ ènìyàn òun ni wípé kódà tó fi dórí ẹranko ni ká máa ń ṣàánú àwọn ọmọ kéékèèké tí ẹ bá wo hadithi anabiwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam nígbà tí ìjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó ń ṣàlàyé fún wa hadithi tá bá wò dáadáa ni o ẹ pé kò ṣe pàtàkì bí mo ṣe sọ tá bá wo àwọn ẹranko ẹ̀rí pé ọmọ wọn wọn ì fi ṣeré téèyàn bá fẹ́ mú ìyá ewúrẹ́ ní ìsìn tá bá ti mọ ọmọ rẹ̀ ẹ̀rí pé ọmọ ìyá yẹn ó mọ ké tẹ̀lé wa ní mẹ́mẹ́mẹ́ tí ó mọ tẹ̀lé wa nítorí ọmọ rẹ̀ tá a mú dání ṣùgbọ́n nítorí pé òun yìí ṣe ẹran àbìjà kò lágbára láti ṣe wá léṣe yóò mọ tẹ̀lé wa lọ ni ẹ bá sì rí àwọn Ah, tá à ń pè ní ẹran àbìjà àwọn bíi kìnìún ẹkùn ẹ rí i pé àtàwọn ẹran inú igbó hmm, àwọn ẹran ìgbẹ́ ẹ rí i pé tí bá bímọ ara wọn a máa kàn ojú wọn a sì máa le koko kódà àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa àwọn ẹranko inú igbó tá à pè ní wildlife wọ́n sọ pé kódà àwọn ẹran àbìjà àwọn ìdédé ṣèèyàn léṣe tàbí ká pààyàn tí kò ṣe ní àsìkò tí ara bá ń kan wọ́n lọ́wọ́ bóyá ẹnìkan ti ṣe wọ́n léṣe tàbí ebi ń pa wọ́n ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ti bá ṣẹ̀ṣẹ̀ bímọ látara àánú táwọn náà ní sí àwọn ọmọ wọn lọ́n kó ṣàánú wa ilé ìṣe pàtàkì àwọn àhádìsì pọ̀ dáadáa tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam tó ti ṣàlàyé fún wa nípa ká máa ṣàánú ọmọ ike tẹ bá wo nùsọ́ ìbùkọ́rí àdìsí pọ̀ ní báàbù rahmatili waladi báàbù rahmatili waladi wàtàkàbíìlìhí wà mọ̀ ànákọ́tìhì báàbù dájú sọ pé ká máa ṣàánú ọmọ kéékèèké ká máa fẹnu kò wọ́n lẹ́nu ká sì aisha radiyallahu ta'ala anha ìyàwó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó gbà wá ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ẹni tó gbà dìtì ẹwà là ń pè ní urwa bunu zubair hmm? urwa bunu zubair ó ní ana aisha ta zawja nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam aisha yàwó aisha radiyallahu ta'ala anha tó jẹ́ yàwó ànábì muhammad sallallahu alayhi wa sallam hadathathu ó sọ fún kọ́ọ̀là tó ní jà átùní ìmúra átùn máa àbẹ̀nẹ̀tà ní tẹ̀sàlùní obìnrin kan dé ìjọ kan pẹ̀lú àwọn ọmọ méjì lẹ́ni tó ń tọrọ lọ́dọ̀ òun falam tẹ́jìrì ríndẹ̀ ọ̀gọ́yìrọ̀ tamọ̀rọ́tìn níjọ́ tó dé tó ń tọrọ nǹkan yìí kò bá nǹkan kan lọ́dọ̀ fi ta lọ ju tamọ̀rọ̀tìn wàhídà dábìínú ẹ̀yọ kan fakọ̀sà mẹ́tìhà bẹ́yìnà bẹ̀nẹ̀tẹ́ ìhà dábìnrin ẹ̀yọ̀ kan yẹn ó wá pín láàrin àwọn ọmọ rẹ̀ obìnrin méjì fún makọ́ mẹ́tì lẹ́yìn obìnrin náà dìde fàkọ́rọ́ jáde ó sì jáde fàdákọ́lá nàbí yìí sọlọ́lọ́ àlè wà áàlè wà sálẹ́m ànábì sọlọ́lọ́ àlè wà sálẹ́m wọlé fàhàdàtùhù mo wá sọ tó ṣẹlẹ̀ fún fàkọ́l ànábì wa muhammad sọlọ́lọ́ àlè wà sálẹ́m ní mẹ́yẹ́lì min hadihi البنات شيئا فأحسن إليهن كن له سترا من النار Ànábì sallallahu alaihi wasallam ní tá a bá ọmọ obìnrin báyìí tó wá ṣe dáadáa sí wọn àwọn ọmọbìnrin ni wọ́n jẹ́ gàgà fún níbi iná ẹ̀rí pé èèyàn ṣàánú pé àánú lobìnrin yẹn ṣe wọ́n fún dábínú ibi ń pò náà ó wá pin fáwọn ọmọ ọmọ méjì yìí kò fún níbi iná ọlọ́run ṣàánú ní hadithi Abu Qatada oní kharaja alayna nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam wa Umamatu bintu Abil As ala atiqi fasọ́là oníjọ́ kan ànábì jáde wá sí mọ́ṣáláṣí ọmọ ọmọ ànábì ọmọ obìnrin tó jẹ́ ọmọ ọmọ ànábì tá à ń umama umama ọmọ abu abul as oní ànábì gbé kọrùn jọ náà gbé séjìká fasọ́là nábì bá bẹ̀rẹ̀ sí kírun fàyídà rọ́kà ọ̀dọ̀ à tánàbí bá ti rùkú yóò gbọ̀mọ̀ yẹn kalẹ̀ wàyídà rọ́fà tó bá tún ti kúrò ní rùkú rọ̀fà yóò tún gbèsè léjìká subhanallah lórí irun àánú àwọn ọmọ kéékèèké nìyẹn ànábì sallallahu alaihi wasallam bó ṣe ń bọ ọmọdé ṣeré àtàkó wà lórí irun tó bá ti dúró lórí irun yóò gbé ọmọ léjìká lè gbé lọ́wọ́ tó bá tún di pé ó tí wọ́n mọ̀ bá àjábọ́ yóò gbé wọn sílẹ̀ kódà náà ìgbà wá mi wọn láwọn ọmọ yẹn tánàbí bá forí balẹ̀ wọ́n á jókòó sami otuzel wọ́n á jókòó lẹ́yìn ọ̀ràn ànábì nígbà tó ń forí kalẹ̀ tó bá fẹ́ dìde ní ìforíbalẹ̀ ànábì yóò tún gbé wọn kúrò bẹ́ẹ̀ wọ́n jókòó tí wọ́n bá ní bá tún ti foríbalẹ̀ wọ́n tún jókòó lé lọ́rùn ẹ wo àánú sallallahu alaihi wa wasallam ànábì sí àwọn ọmọ kéékèèké ọlọ́run kò ṣàánú wa nínú hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu qala gbogbo hadith ni mo ń káyọ̀ wà ní sọ Bukhari o báàbù tí mo sọ yẹn bẹ̀rẹ̀ láti hadith number five thousand nine hundred and ninety four lọ sàlẹ̀ inshallah five nine nine four nusra bukhari kitabul adab báàbù rahmatil waladi wa taqbilihi wa mu'anaqatihi bẹ̀rẹ̀ láti rí abu ọ̀rẹ́rọ̀ radiyallahu ta'ala anhu ó ní qabbala rasulullahi sallallahu alaihi wasallam alhassan abunna ali alhassan tí í ṣe àkọ́bí ali bunu abi talib tí ọmọ ànábì tá à ń pè ní Fatima radiyallahu ta'ala anha Ali ibn Abi Talib radiyallahu anhu tó bí fún Ali ní Fatima bí fún ànábì fẹnu kó lẹ́nu ńjọ́ kan ànábì kì í fẹ́ wa inda al-Aqra'u bunu Habis at-Tamimi jalisan lọ́jọ́ náà ń bẹ lọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan tá à ń pè ní al-Aqra' bunu Habis tó jẹ́ràn Tamimi ó jókòó lọ́dọ̀ ànábì ńjọ́ náà fàkọ́ọ́lá alákọ̀rọ̀ ọkùnrin táwọn pè ní alákọ̀rọ̀ yìí ó wá ní ìnàlè aṣàrọ́tàn mínàlè wàlàdì ọmọ mẹ́wàá ọkùnrin ló ń bí máa kọ̀ báìtù mínihùm ahadan òun ò fi ẹnu kó ẹnì kankan lẹ́nu nù wọ́n rí wọn kí sì kankan rí nu wọn. fanadọ́rọ̀ iléhi rasulillahi sallallahu alayhi wa sallam jinala man la yarham la yarham gbogbo ẹni tí ìbá ti ṣàánú wọn ò ní ṣàánú náà yẹn náà pé ò ní ráàánú gbà ó fi hàn pé ẹni yẹn ò láàánú ọmọ ike lójú nínú ẹgbà wa mi nu hadithi yìí hadithi ti yàwá Aisha ni ó fẹ́ fara pẹ́ ilé ìṣùgbọ́n ìyàwó aisha sọ wípé já àrọ̀bí yun ìlànà bí yí sallallahu alaihi wa sallam lárúbáwá oko kan wá bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n ń pè lárúbáwá oko làwọn tí ìgbé nù lù kìí ṣe nu mọ́ta àwọn ń gbé kìí ṣe nu mọ́dínà wọ́n pápá bóyá bí àwọn bòróró lọ́dọ̀ tí wọ́n ń bí tí wọ́n da ẹran nínú ìgbẹ́ ìwà hmm, gbòòrò àwọn ẹni ń pè ní àrọ̀bí ah, hmm? táwọn ilé ìbò sí bendin arab tẹ́bá translation àdís bendin alibadawi hmm, alibadiya àwọn tí wọ́n ń gbẹ́nu pápá. Hmm. olówó sọ́dọ̀ ànábì ń jọka tó kọ bìlú na sibiyan ó wá ní fakọ́l hmm. ó wá ní tó kọ bìlú na sibiyan fámánù kọ bìlú ah ẹ̀ ń fẹnu kọ àwọn ọmọ kéékèèké lẹ́nu ní ẹ̀ ń kíìsì ọmọdé ni ah àwa yóò kíìsì wọn o fakọ́l ànábì yìí sọlọ́lọ́hùn àríwá àríwá sílám jíṣẹ́ ńlá muhammad sọlọ́lá àríwá sílám adá lóhùn pé awa amliku laka an naza allahu min qalbika rahma ah ṣé mi ní èmi ò lè ọba ti yọ àánú kù lẹ́mí kò sínú kápá mi kí n yẹn ní ìṣe àwọn àwọn aláwọ̀ funfun ní sẹ́nu ọmọ wọn lẹ́nu kí àwọn èyí ṣe ó pé kò láàánú nìyẹn inú hadithi ah, Umar ibn al-Khattab radiyallahu anhu musa ibuhari náà mo ṣe ń kà tẹ̀lé láwọn ò ní qadima ala an-nabiyyi sallallahu alayhi wa sallam sabiyyun àwọn ẹrú àwọn ọmọ kéékèèké àwọn obìnrin wọn kó wọn wọ́dọ̀ ànábì mura'atun min as-sabiyyi tahlubu sadiyaha tasqi obìnrin kan ọmọ rẹ̀ wá ń sẹ̀ mú àwọn ẹrú yẹn obìnrin ọmọ rẹ̀ ó ń sẹ̀ lọ́ba lọ́mọ ń sẹ̀ omi ń jáde níbi omi ọ̀yàn ń jáde ìdá wájẹdà sọ̀bí yán fi sábìyí àkọ́dàtù obìnrin yẹn wá rìn kì lẹ́yìn tó ń wa ọmọ rẹ̀ tó bá ti wá rọ ọmọ kékeré kan yóò gbà yóò fún lọ́yàn torí pé ọ̀yàn yẹn ń sẹ̀ omi ń jáde ńbẹ̀ fàmà fàálì sọkọ́tì hù bibatiniha yóò wá ọmọ yẹn máyà wà á rọ̀dọ́ àtìhù yóò gba ọmọ yẹn yóò wà fún lọ́yàn yóò gba ọmọ yẹn yóò gbé sáyà yóò fún lọ́yàn fàkọ́lá nánà bí yìí sallallahu alaihi wa sallam òjíṣẹ́ láàmù Muhammad sallallahu alaihi wa sallam wá sọ báyìí fún wa pé àtọ̀rọ̀wùnà àdìhí tọ́ọ̀rí hatan waladaha fi an jẹ́ rò ẹni yìí ọmọbìnrin obìnrin só lè sọ ọmọ rẹ̀ sínú náà kúrìnà láà àníràrà o wàyí apákàdérò alẹ́ ànlá tàtàrà nígbà tó lágbára kó mọ̀ jù sínú náà fàkọ́lì ànábì ni lọ́lọ́hu arhamu bí ibadihi min hadi bí waladiya àánú tí ẹni yìí tó ní sí ọmọ rẹ̀ yìí ọlọ́run ọba láàánú yìí jù lọ bí tí mo kà fẹ́ lónú ọ̀rọ̀ yìí ó ní arábìnrin yẹn ẹ wo àánú tó ní sọmọ àwọn ọmọ ọlọ́mọ ló tún fún lọ́yàn yẹn títí tó fi wá rí ọmọ tiẹ̀ tó ń fún wọn ní kíni tó ń fún wọn lọ́mọ kọ́lọ́n kò ṣàánú wa. nítorí náà ah, ó ṣe pàtàkì fún wa kí a rí i pé à ń ṣàánú àwọn ọmọ wa nínú wọn náà àánú ọmọ òun ni fífẹnukò lẹ́nu bá ṣe sọ yìí ká mọ bá ṣe rí ká mọ gbé wọn sí jìkà ká mọ gbé wọn sí tàn ká mọ gbé wọn sẹ́sẹ̀ hadithi náà wà nùsọ̀ buhari àti ìmúkalẹ̀ báàbù wọ́dé ìlìsọ́bì ìfìlẹ̀ hijiri wọ́n ní ana aisha ta radiyallahu ta'ala anha yawa aisha radiyallahu ta'ala anha wani anna nabiyya sallallahu alaihi wasallam wada asabiyan fi hijrihi yuhannikuhu eri fabala alayhi fada'a bina'in fa atba'ah eri anabi sallallahu alaihi wasallam bi ọmọ kan sí ìtàn rẹ̀ njọ́ kan ọmọ kékeré lẹ́ni tó ń ṣe tàníìkì fún tàníìkì ni tábàṣẹ ìbímọ tájẹdá bínú ẹni tó jẹ́ ni ire yóò jẹ́ pẹ́sẹ́pẹ́sẹ́ lẹ́nu yóò wá fi gbòbi èrìgì rẹ̀ wọ́n lọ́mọ yẹn wá tọ̀ sánà bì lára fọ́dà àbìmọ̀ ẹ̀yìn ànáni ẹ̀bù mi wá fọ́tún ó sì dá sí ànábì ò sọ ọmọ yẹn nù kò gbáǹdì pé páyọ̀ rí nǹkan kò láǹdì ànábì ní kí a dọ̀ mí sí ni. inú ẹgbàá wa mi wọ́n ní ànábì wa Muhammad mm, Zaid uh, Usama bin Zaid radiyallahu anhu ó ní kana Rasulullah sallallahu alaihi wa sallam yakhuduni fàyọ̀kàídùní aláfàkìdìí anábí sọ̀rọ̀lá àlèwàsílá ń jẹ́ ẹni tí ma ń gbéhùn tí ó wà gbéhùn jókòó sórí ìta rẹ̀ wàjọ̀kàídù alhassan abúnà alihi aláfàkìdìí ilẹ̀ akhar yóò wá mú alhassan ọmọ ali yóò tún wá gbèsè tán kejì fún ma yàdọ́ ثم يقول اللهم ارحمهما فإني أرحمهما ẹ̀rí yóò wá pa àwọn méjèèjì papọ̀ yóò wá máa sọ pé ọlọ́run ọba bá mi ṣàánú wọn torí pé mi ṣàánú àwọn méjèèjì hmm? ọlọ́run kò ṣàánú wa nítorí náà ó ṣe pàtàkì kí a rí i pé à ń ṣe àánú àwọn kéékèèké ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ lẹ́ẹ̀kan wípé láìsàn nínú kìí ṣara wa o man lam yarham saghirana kìí ṣàna ọmọ kéékèèké ẹlòmíì kà ní lámọ́ ń kó yẹn hmm? bẹ̀rẹ̀ látòrí àwọn tíṣà ní skul hmm? transfer of aggression bóyá nílé kó tó di pé wá sí skul kó tó di pé wá síbi iṣẹ́ bóyá òun àtọkọ rẹ̀ wọ́n ní gbólóhùn asọ̀ tàbí òun àtìyàwó rẹ̀ wọ́n ní gbólóhùn asọ̀ àwọn ọmọ tí wọ́n ní kó kọ́ ní ẹ̀kọ́ ní skul àwọn yóò máa pọ̀n níkòó àwọn ni ó mọ̀ gbá létí àwọn ni ó mọ̀ nàlẹ́gbàá nàkúnà hmm? ilé ṣe pàtàkì fún wa kárí wípé à ń ṣàánú àwọn ọmọ kéékèèké gbogbo òbí kálánú àwọn ọmọ wa kí wá ni aburú tó ń bẹ nínú ká má máa ọmọ kéékèèké àkọ́kọ́ aburú ni pé àtẹ̀lé àṣẹ ọlọ́run àtẹ̀lé súnà sínú ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ìmọ̀ọ́mọ̀ ṣàánú àwọn ọmọ kéékèèké yìí kò ní jẹ́ káwọn ọmọ yẹn náà ó já láàánú ni wọ́n gbà tí wọ́n bá dàgbà ẹ̀yin náà ẹ̀ wò ọmọ kan wà ó ń sunkún kò wá rí èèyàn fọwọ́ ra lórí kò rí kankan ṣe pẹ̀lẹ́ títí tó fi wá dàgbà báwọn ǹjẹ́ tírú ọmọ yẹn bá padà di gómìnà àbódi pírẹsidẹ́ǹtì àbálága kanṣu àbówà nípò kan àwọn kan wá ń jìyà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jẹ́rù pé yóò ṣàánú wọn torí níjọ́ tóun náà ń sunkún tó ní bùkátà sí àánú kò rí èèyàn ṣàánú rẹ̀ ọkàn rẹ̀ ti lé abálájọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó jẹ́ pé wà nípò wọn èyí láàánú wa pé táwọn ní wọn kékeré kún òré réèyàn wọn ọ̀pọ̀lọpọ̀ òbí ní àwọn àlàyé làá sì máa ṣe fún ọmọ nídìí ẹ̀kọ́ tí ó fi mọ̀ pé kìí ṣe páǹfìyà jẹun ó ní táwọn tá a fẹ́ kóhùn ó gbọ́yé tá a bá ń ṣàánú ọmọ kéékèèké yóò jẹ́ kí ọkàn àwọn ọmọ yẹn náà rọ̀ àwọn náà wà láàánú nígbà tí wọ́n bá dàgbà kọlọ́n kò ṣàánú ọ̀pọ̀lọpọ̀ òbí gan tó lọ́mọ òun ò láàánú òun ṣèwọ gan láàánú ọmọ rẹ̀ ńgbà tọmọ rẹ̀ wà kéèké àfitọ́lọ́n bá ṣàánú ọmọ yẹn fúnra rẹ̀ tó wá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó gbọ́yé nígbà tí wọ́n gan òṣàánú kékeré wò ló ṣe fẹ́ ṣàánú rẹ̀ kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ nítorí náà aburú tó wà nù ká máa ṣàánú ọmọ kéékèèké náà ni pé yóò jẹ kọ́kàn àwọn ọmọ yẹn kó ṣe kéne kó le kó yí kọ́kàn wọn náà ó le a bá ń ṣàánú wọn gbà tí wọ́n wà kékeré àánú yẹn náà ó ti má wọn náà lára wọn ò lè máa ṣàánú tí bá dàgbà kó ṣàánú wa kó fún wàlàm yá àrífṣà rọ̀fà kàbí ìrọ̀nà ẹni tí kò mọ̀ pọ́n àwọn àgbààgbà lé ẹni tí kì í pọ́n tani tí kì í pọ́n àwọn àgbààgbà wa lé eléyìí ṣe pàtàkì kárí pé à ń pọ́n àwọn àgbààgbà lé àti ti pọ̀ dáadáa ànábì sọ̀rọ̀ nípa àwọn àgbààgbà hmm, ànábì sọ̀rọ̀ nípa àwọn àgbààgbà bó ṣe yẹ ká mọ̀ pọ́n wọn lé nínú ẹgbà ọ̀rọ̀ ah, ànábì wa Muhammad nígbà tó ń sàlàyé fún wa nípa ìmáàmù jíjẹ́ ọ̀nà àdífi àfáàwà abu mas'ud rọ́kùbà bọ́nà amúrin alùbádárì alànsọ́rí oníkọ́lá rasulullah sallallahu alaihi wasallam oníjìṣẹ́ lọ́n ti kàtọ́ lọ́wọ́n bá ń bẹ́ fún sọ pé yahummu liqawma aqra'uhumu likitabillah ẹni tí ó máa ṣe á dín táyì fi lè mọ́mù fún yín o ní tó mọ kùránì kájù fàyínkánu fìlìkìrọ́ àti sàwá tó bá yẹ pé àwa àwọn tó ju ẹyọ kan lọ mímọ̀ kùránì wọ́n kà ìhà sórí àti mímọ̀ ká pẹ̀lú tẹ̀júìdì lọ́dọ́gba fa'alamuhum bisunna ẹni tí ó jẹ́ nínú wọn lẹ́ni tó nímọ̀ sunna jùlọ fàyínkánu fi sunna ti sàwá tí gbogbo wọn bá tún mọ sunna dọ́gba fàkùdámuhum hijirata ẹni tó kọ́kọ́ ṣe hijira fàìkánà fi hijira ti sàwá tí wọ́n bá ṣe hijira lásìkò kan náà fàkídámù hùn sí gítà lọ́gà fa aqdamuhum finna ẹni ó bá dàgbà jù nù wọn ó fi hàn pé tá a bá ráwọn méjì ní ìsìn tí wọ́n tọ́ sípò kan wọ́n jọ nímọ̀ bákan náà ẹni tó jágbà nínú wọn láti síwájú jẹ́bà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò ṣe ṣàlàyé nínú ẹgbàá wa hadisi ti Imam Muslim ló gba yẹn wa.

wàyàkùl lẹ́yìn tí yóò mọ̀ sọ pé yóò sọ pé ìstáwó wàlá tàkìtẹ̀lìfù ẹ ṣe déédéé hmm, tá a mọ̀ pé ìstáwó ẹ ṣe déédéé ẹ tó sáàfù yín kẹ́ ṣe dọ́gbadọ́gba wàlá ẹ má yàpá síra yín o fàtàkìtẹ̀lìfù kò lóòbùkún kọ́kàn yín máa yàpá síra wọn. ìyàlí ni minkum ulul ahlami wan nuha ẹ jẹ́ kí àwọn ulul ahlam àwọn tí wọ́n jágbà lágbà tí wọ́n ti bàlágà wà nùhà àwọn tí wọ́n jí nílà káyè ọ̀jọ̀gbọ́n nù yín àwọn lè jẹ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n tò kí wọ́n súnmọ́ mi thumma alladhina yalunahum lẹ́yìn àwọn tó tẹ̀lé ulul ahlam umul baligun alul ilmi wal fadli àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó ti dàgbà kò Hmm, àtàwọn tí ó ṣe kíni ọkọlá àwọn tó ní làákàyè ẹrí Ọlọ́run kò ṣàánú wa níbi iná ànábì ń sọ fún wa pé kíni ó ń sọ fún wa nípa ìmọ̀ tí àwọn àgbàlagbà síwájú <clears throat> ara àpọ́nlé ni ara àpọ́nlé ni nínú ẹ̀gbọ́n wa hadithi Abu Yahya àwọn kan ní Abu Muhammad ah, lọ́rọ̀ kan ṣáá. ó ní ìntọ́láka abdullahi bùnú sahali wa muhayyisa bùnú mas'ud ila khaybar uh, abdullahi bùnú sahal àti muhayyisa bùnú mas'ud wọ́n lọ sí khaybar wáyé yawma idin sulh lásìkò náà sulh ti wáyé àdéhùn àlàáfíà ti wáyé láàrin àwọn mùsùlùmí àtàwọn ọ̀ṣẹ́bọ mọ́kà bí wọn ò ní ṣe kí ni. Suluhu, pé wọn ò ní máa gbógun sùnmọ́ mi wọn ò ní máa ṣera wọn léṣe wọn ò ní máa jagun mọ́ àwọn méjèèjì ó fira wọn lẹ̀ gbòdògbòdìyẹ fatafarọkọ àwọn méjèèjì wàá pínyà fàátàmù hayyi sọ ilà abdullahi ibn sahali wà wúwà yàtọ̀ ṣàtọ̀ sí ìdàmíhì kọtílà subhanallah nígbà tí mo àyífà padà dọ́dọ̀ abdullahi ọmọ sahali ó bá inú àgbà rẹ̀ jẹ̀ ni kọtílà lẹ́yìn tí wọ́n ti pa fàdáfánàhù òhànsìn hmm. subhanallah ó sín fún màlẹ́yìn kọ́dìmá almadinata fantalaka abdulrahman bunu sahali wa muhayyisa wa huwi wa huwiyisa arákùnrin tá ń pè ní abdulrahman bunu sahali yìí àti muhayyisa àti huwayisa àwọn méjèèjì tá a pè ní àti huwayisa wọ́n jẹ́ ọmọ masoudi wọ́n á lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam fàdáhàbà abdulrahman yatakallam abdulrahman wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ faqala kabbir kabbir abdulrahman ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mọ̀rùkúyé faqala kabbir kabbir wa huwa ahdathu liqawmi fasakata fatakallama faqala atahlifuna watastahikuna qatilakum wa dhakara tamama alhadith muttafaqun alayh nígbà tó ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ànábì ní kábìrì kábìrì àgbàlagbà àgbàlagbà ni kò sọ̀rọ̀ torí pé ahadasu lè kọ́ òun ọmọ tó ń sọ̀rọ̀ ńgbà yẹn àdùràmọ́ yẹn ló kéré jù sákàtà ló bá tiye nítorí náà nínú hadithi ń ta ń àwọn méjì yòókù yẹn ni wọ́n á ń sọ̀rọ̀ òní pé <clears throat> ọmọ yẹn sọ̀rọ̀ ní àgbà tó jẹ́ àgbà nínú wọn òní kí ilé ìṣe pàtàkì so tá a bá lọ ibì kan ọmọdé ìṣáájú àgbàlagbà sọ̀rọ̀ ọjà àgbàlagbà ó sọ nínú àgbà wa àdìfi Ibn Umar radiyallahu ta'ala àdìsẹ̀ kan sọ ó wà ní sọ Bukhari mutafakun alayhi eh, Bukhari àti Muslim ìtafẹ́ kainá mutafakun alayhi wà ní Bukhari àti Muslim anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní àdìsí Ibn Umar ní àárọ̀ ni fil manami àtọ̀sáwọ́kù bí siwak hmm àfi inú àlá lóhun lálá lójú oorun tasawwaku bisiwaku oorun pákó sallallahu alaihi wa sallam fàjá ní rajulan làwọn ọkùnrin méjì kan bá dé wá bá mi lójú oorun bí mo ti ń rún pákó inú àlá ahaduhuma akbaru minal akhar ìkejì kan nù wọ́n dàgbà ju kejì ẹ lọ fanawaltu siwakal asghar mo wá mú pákó yẹn mo lọ fún ìtọ́jú ọmọdé fàkílàlì wọ́n wá sọ fún mi inú aláyìn pé kábír àgbàlagbà ní fún fàdàfáàtù ilẹ̀ akbari minhuma mo wá fún tó jẹ́ àgbàlagbà jù náà wọ́n pẹ́ tá a bá dá àgbàlagbà tọ́ méke kan wá tá fún wọn ní nǹkan ọwọ́ àgbàlagbà láàfin lé kì í sọ méke yẹn hmm. lọ́n ṣàánú nínú ẹgbẹ́ wa àdìs Abu Musa radiyallahu anhu qala oníkọ́lá Rasulullahi sallallahu alaihi òṣìṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé inna min ijlalillahi ta'ala nínú gbígbé ọlọ́run ṣíṣọ nínú gbígbé ògo fún ọlọ́run ìjìláàlì gbígbé ọlọ́run tóbi ta'ala ọba tọ́lá rẹ̀ ga òun ni ìkọ́rọ́mọ̀ dí ṣáyébátì muslim ká máa pọ́n àwọn mùsùlùmí onírun funfun lórí àwọn mùsùlùmí tó bá ti hewú ká máa pọ́n wọn lé wàhámìlì quran gẹ́rẹ̀ lọ́gọ́ọ́lì àtẹ́ tó gbé quran lọ́wọ́ tí kìí ṣe aláṣejù nípa rẹ̀ fi ì wàlìjá fi ánihu bẹ́ẹ̀ sì yẹn tí kìí ṣe aláìka quran kún wà ìkọ́ọ̀mà díl sọlẹ̀tọ́ nílé mọ́kànsí káṣí máa pàwọn aláṣẹ ń dédélé ṣùgbọ́n mi ká bẹ́ẹ̀ lò ní pé àgbàlagbà tó ti hewú funfun lórí nínú ìmọ̀ gbọ́lọ̀ tóbi ní káwọn pọ́n òru ń tọ̀ ń lé ọlọ́run kò ṣàánú wa so eléyìí ṣe pàtàkì fún àwa mùsùlùmí àwọn ẹ̀kọ́ kan wá ń bẹ uh, àwọn ẹ̀kọ́ kan ń bẹ tí a máa ń lò uh, nígbà fún àwọn àgbàlagbà tí ọ̀dọ́ hmm. tí a bá lọ ọ̀nà sọ Bukhari níbi sálámà anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní. صلى الله عليه وآله وسلم يسلم الصغير على الكبير والمار على القائد والقليل على الكثير inú àdífi àtọ́bùn yasar radiyallahu ta'ala anhu látọ̀dọ̀ abi uraira abu uraira radiyallahu ta'ala anhu ní qala rasulullah sallallahu alaihi wasallam yusallimu as-saghir ọmọdé ala kabir òun ni ó kọ́kọ́ kí àgbàlagbà à ń lọ lọ́nà ní ìsìn agbalagba àgbàlagbà àwọn kí wọn alákọ̀ọ́kọ́ sálámà sí wọn ọmọdé ní máa kọ́kọ́ sálámà sàgbàlagbà ìmọ̀ kékeré kan wà mẹ́kọ̀ọ́ ní sí i wa tá à ń kọ́ ẹ̀rí ọmọ kéékèèké yẹn ti wa ká máa fi kún fún wọn yí pé rárá ẹ ẹ̀sálámà ní asàlámù alaykum rahmatullahi wa nínú ọwọ́ yẹn jẹ́ ọ̀yá jù ni àgbàlagbà ni ó wà á dáhùn sálámà tí ó wà á náwó sí wa á wà á bọ ọwọ́ yẹn á bà ọwọ́ àgbàlagbà yẹn àwọn ní sọ̀rọ̀ yẹn ni kí àgbàlagbà yẹn kó dáhùn èyí tó wọlé jù ni pé ọ̀ràn yẹn ni torí àyà tó sọ wọ́n bá kí yín pẹ̀lú kíkí kan kí lọ́lọ́run ọba ní ká ṣe ọlọ́run ọba ní ká dáhùn sálámù yẹn ní dèédé bí wọ́n ṣe kí wa yẹn aókìní bí àhànà mi ní a tàbí èyí tó tún dáa ju ní tí wọ́n fi sálámù sí wa yẹn ká fi dá sálámù yẹn padà látara bẹ́ẹ̀ làwọn afáàfin wá fàyè pé tọ́mọ bá sálámù ságbàlagbà kó mọ̀ lọ kó dáhùn pé wa alaykumus salam ọmọ ní assalamu alaikum wọ́n ní wa alaikum assalam èyí tó dáa jù ní wa rahmatullah tí ó bá tó dàbí kó kan sọ pé wa alaikum assalam tó bá wù ọ́ tó fẹ́ bọ̀ lọ́wọ́ wà náwọ́ sí yóò bọ̀ wà lọ́wọ́ so lè ṣe pàtàkì nínú ẹ̀kọ́ tàbá àwọn àgbàlagbà ọmọdé máa kọ́kọ́ kí àgbà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa náà tàbá ráwọn àgbàlagbà ní sálámù sí wọn àní kí wọn lè ṣe pàtàkì nínú ẹ̀kọ́ nínú tá a kọ́ mí náà ni pé àìṣáájú àgbà ìsọ̀rọ̀ àmọ́ jẹ́ káwọn àgbàlagbà ó sọ̀rọ̀ táwọn ó gbẹnu ìyẹn ò sọ pé gbà wọ́n o ṣùgbọ́n àwọn ni ó sọ̀rọ̀ wọ́n o fẹ́ ṣáájú bàbá àwọn ni ó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn ti síwájú nínú ipò nígbà tá ọ̀dọ́ kan àtọ́mẹ́kì kan wọ́n jọ nímọ̀ bákan náà nípa ipò kan ẹni tó jẹ́ àgbàlagbà nu wọn láti síwájú nítorí kíni ìjẹ́ àgbà yẹn àwọn nǹkan kan ń bẹ tọmọdé ò lóye rẹ̀ àwọn nǹkan kan ń bẹ tọmọdé ò ní ìrírí ẹ̀ ìjẹ́ àgbàlagbà yẹn yóò mọ̀ wá ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni tágbàlagbà bá ṣáájú wa débì kan àpọ́nlé ò mọ̀ bẹ fún ju kọ́mọ èké kó lọ ṣáájú wa eléyìí náà ṣe pàtàkì highly instructive pàápàá ní orílẹ̀-èdè nàìjíríà ń gbà táwọn èèyàn ń sọ̀rọ̀ nípa not too young to rule táwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú àwọn àgbàlagbà pé ẹnikẹ́ni tó bá ti pé ọmọ ọgọ́ta ọdún kò mọ̀ jẹ́ gọ́fúnà mọ́ kò mọ̀ jẹ́ pírẹ́sidẹ́ǹtì mọ́ ìyẹn iṣẹ́ ẹ̀kọ́ islam bó ti wulẹ̀ kó mọ kì í ṣe ẹ̀kọ́ islam rárá àti rárá ẹ̀kọ́ islam ni wípé ẹni tó bá nímọ̀ nípa nǹkan ká fi sí àwọn àgbàlagbà yẹn gangan láàtún wá fún ní kíni àwọn láàfún ní. ààyè láti wà nípò yẹn tí mọ̀ yẹn bá ti wà fún wọn ju àwọn ọmọ kéékèèké lọ nítorí ìrírí àti nítorí tá nínú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé tí wọ́n bá fẹ́ jà ṣáájú ìmáàmù tí ó kírun fún wa ẹni tó bá jẹ́ kí ni o ẹni tó bá dàgbà jù nínú àwọn tí mọ̀ àwọn bá ṣe bákan náà ní ká fi síwájú wallahu ta'ala alam torí náà àwa mùsùlùmí táwọn kan bá ń sọ nǹkan kan akọ́dọ́gbọ́dọ̀ kọ́kọ́ wo kílẹ̀sìn wa sọ. So not young to do wọn ní kọ́ nínú ìṣẹ̀rẹ́ islam wọn ní kọ́ ọmọdé mọ́ bọ̀ sípò aṣáájú ṣùgbọ́n a gbọ́dọ̀ wá sọ pé bàbá yìí látọ̀dún yóò ti rẹ̀ jẹ́ káwọn ọmọdé náà ṣe wò kí ni wọ́n fẹ́ ṣe n tí a fẹ́ ṣe òun nìkan tọ́lọ́run ní ká ṣe tó ń torí náà kọ́lọ́run kó ṣàánú ẹ̀sìn mọ́ gbàgbé wípé ipò gangan nù ìṣẹ̀rẹ́ islam kì í ṣe ń tà mọ́ dùn ìjọba tiwantiwa ló gbé wá pé ká máa dùn nínú ìṣẹ̀lẹ̀ ìsìlá àwọn ọmọ yányàn sípò ni àwọn ahlulè àwọn ahlulè hélè wàlẹ̀ hmm? àwọn abẹnugan àwọn lóye àwọn ọlọ́gbọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ ni ó foríkorí wò pé ẹni yìí ló lè ṣe pẹ̀lú àwọn nǹkan táwọn rí lára rẹ̀ wọ́n ò fi sí àti sọ yẹn náà sẹ́yìn tí wọ́n bá fi wá sípò kan à ń gọ́ irí mọ̀sálà tí lè ṣe pé àtọ̀rọ̀ rẹ̀ hàn ànábì sallallahu alaihi wasallam pé irú ẹni yẹn tí wọ́n bá fi sípò yẹn ànábì sallallahu alaihi wasallam ní kíni ó ní tí wọ́n bá fi ọ́ sí ọ̀hìn tààlì wọ́n á ràn ọ́ lọ́wọ́ lórí ọlọ́run ràn ọ́ lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá yẹ lọ fi ọ́ sípò tó yẹ pé wọ́n lo béèrè tí wọ́n fi fi ọ́ sí wòkè tààlì wọ́n ó da ọ̀dà wọn dáadáa abálájọ gbogbo àwọn tó wọn ń kàmpẹ́yìn sí gbogbo ẹ̀ máa wọn lára láti lè ṣàṣeyọrí wàhálà kan àbí kejì ó yọjú nígbà tí wọn bá fi sí tí ló tọrọ ara rẹ̀ ràn lọ́wọ́ kò fún dáadáa ó dáadáa kò ṣe wa wa wa lè ah, environment tá a wá environment là ń presently à ń sọ̀rọ̀ ìyẹn là á ṣiṣẹ́ tọ̀ tí a bá rí àwọn nǹkan kan bóyá tó lè mú wa fẹ́ sọ pé gbò láṣìṣe láàrin a wà béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ṣẹ̀rí àyẹn gangan àwọn àfààní ìwà sọ̀ǹtàṣì ṣùgbọ́n tọ́lọ̀ ní ká ṣe yẹn làwa gbọ́dọ̀ máa ṣe nígbàna bíi ní ká ṣe sallallahu alaihi wa alihi wasallam ní ká ṣe yẹn òun làwa gbọ́dọ̀ máa ṣe mo rò bó ti yé ṣùgbọ́n o kábà rí i pé ó fẹ́ rú wa lójú ń bì kan ní tí wọ́n sọ pé iṣẹ́ àwọn onímọ̀ gan-an nù kì í ṣe àwa láwàá forí ara wa gbé jáde àwọn onímọ̀ ni ó wàá tọ́ wa sọ́nà pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ báyìí látara ìmọ̀ tí wọ́n ní ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ṣókí ànábì sallallahu alaihi wasallam kì í ṣara wa tí wọ́n bá ní lẹ́sà mi náà kò túmọ̀ sí pé nìyẹn ti di kèfèrí o. Ah, láìsà mi nà láìsà ala tariqina o ń tọ̀hún ò sí lójú ọ̀nà wa laysa minna laysa ẹni yẹn kì ṣe kò sí lórí ojú ọ̀nà wa kò sí lórí ìlànà wa mọ́ni hajj wa ojú pọ̀nà tá ẹni tí kì í ṣàna ọmọ tí kì í sì ṣe tí kì pọ́n àwọn àgbàlagbà lé ó fi hàn pé táwa nìkan tí ò láàánú ọmọ lójú ojú ọ̀nà ṣe ojú Islam nìyẹn kì í ṣe ọ̀nà tánà bíi ní ká gbà lùgbèsè àyè wa ni kì í ṣe ti súnà làkàlẹ̀ fún wa ni tabarẹ́ nìkan tí kò pa àwọn àgbàlagbà lé ẹ̀rí kẹ́bà ṣe sọ lẹ́ẹ̀kan kí wọ́n fojú kéré àgbàlagbà irú ẹni yẹn kò sí nílànà ẹ̀sìn wa kò túmọ̀ sí kò ti di kẹfìrí o torí àwọn kan tí máa sọ̀yàn di kẹfìrí ọ̀tọ̀ o ṣùgbọ́n ó ti kúrò ní ìlànà tí súnà làkàlẹ̀ ọlọ́run mọ̀ ṣe wá ń kẹfìrí rọ́bànà àti náà fi dùn ní àṣà وفي الآخرة حسنة وقنا عذاب السلام عليكم ورحمة الله وبركاته